tí ó mọ̀ pa burú làwọn ṣe lẹ́yìn dọ́kàsì wọ́n jọ lẹ́gbàá yẹn náà máa ń pè sórí dọ́kàsì gbà ẹ́ ní ẹ̀rí àwọn tí ó ṣẹ̀ torí pé dọ́kàsì ti ń bá wọn jà ni tó yẹ kó sòdodo ọ̀rọ̀ mi ti ẹ̀ mọ̀ pẹ́ni tó ní làákàyè báyẹn ní bọ́ọ̀lù lẹ́gbàá yẹn ẹ̀rí tó yẹ kó fi làákàyè máa darí gbogbo ìjà tí dọ́kàsì bá báyẹn jà despite po ti ẹ̀jọ́ mẹ́yìn ẹ̀ kò má jẹ́ kí dọ́kàsì kó fi titi ẹ̀ kó fi kó bá kó fi kó bá tó yẹ kán ẹ̀rí bí ò tiẹ̀ dìbádọ̀ ká sì sọ́ngbà yẹn kó gbẹ́nu ẹ̀ dákẹ́ bọ̀ lẹ́gbàá ni o òní ọ̀kọ̀ọ̀kọ̀ pè nígbà yẹn lẹ́gbàá yẹn náà ti ṣaburú sẹ́yìn o kọ́lọ́hún dáríjì o náà ni o gbogbo wọn ni mo ṣe wáàsí fún o òun náà ṣaburú lẹ́yìn ìdọ̀kásì náà o kó tó di kó di bọ́ọ̀nì again o mo ti ẹ̀ bá yọ o ti di bọ́ọ̀nì again báyìí gbèsè ayé rẹ ti yí padà ó ti ń ṣe dáadáa ẹ rí wọn jọ ṣaburú yẹn gbà yẹn ni àti lẹ́gbàá náà. di born again nísìnyí tí ń ṣe dáadáa báyìí gbogbo wọn mo jọ ẹ rí gbogbo wọn lọ́lọ́run mi mi ò bẹ́ẹ̀ nìkan kan wọn jà òdodo ọ̀rọ̀ lèmi ń sọ fún wọn wáyé pé èmi wà lẹ́yìn dọ́kásì bí lẹ́gbàá ṣe wà lẹ́yìn dọ́kásì yẹn òdodo tí mò ń sọ fún dọ́kásì aburú tó ń ṣe tí mò ń rí tí ó ń ṣe tí ò da yẹn náà ni màá máa kọ̀ntínú láti máa sọ fún un kì í ṣe pé màmá màmá ẹnjìníà rẹ̀ báwọn lẹ́gbàá ṣe mọ ẹnjìníà rẹ̀ ńgbà yẹn ẹ rí ẹ wo bí ẹ bá dọ̀ka sì dé báyìí ó lẹ́gbàá tó bá yẹ pé lọ́dún nígbà yẹn lọ́n tí dọ̀ka sì tẹ́ lẹ́yìn ṣe ọmọ ẹ̀yìn dọ̀ka sì tẹ́ ìjọ ṣe aburú ńgbà yẹn ni wọ́n ti tètè dára ẹ gbà ló ti tètè lójú ẹ ti tètè là ló ti rí pábúrú dọ̀ka sì ń ṣe tó ti fà sẹ́yìn ni tó ti rí àní máa sọ lọ́rọ̀ báyìí lẹ́gbàá sẹ́ẹ̀rí bí tẹ́ ti dọ̀ka sì dé tínú rẹ̀ ń dùn bọ̀dá àwọn ah, bọ̀dá àwọn lẹ́gbàá bọ̀dá àwọn ah, lẹ́gbàá skì lẹ́gbàá tó gbá skì ó yẹ bá wa dá sí ìyá olórí burúkú yẹn náà là ń bá sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ fún ó yìí náà ẹ sọ̀rọ̀ sí ìyá ẹ̀ là gbé ṣépè báyìí ó yìí náà ẹ bá wa dá sẹ́yẹ nílẹ̀gbà náà yìí tí ẹ mọ̀ pé fáìbọ̀ ìbáyẹn ni arúgbó kan ni mo máa ń pè ńgbà yẹn ẹ rí ó fọṣẹ yí lẹ́gbàá nínú ṣó yìí náà lọ yẹn ọdún yẹn lọ ọ̀rọ̀ dọ́dọ̀ tiẹ̀ náà ẹ máa gbọ́ àní ah, gbogbo ṣóò tí mo ti ṣe fún ilé mi ó máa fi máa entertain àwọn èèyàn báyìí tèmi gbọ́ máa fi ṣègbádùn nínú ilé tí màá fi kẹ́kọ̀ọ́ bí mo ṣe fi àwọn oṣù yín báyìí tí mo bí mo ṣe fi kẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí tí mo fi ń ṣègbádùn ara mi torí mo free lẹ́nu ẹ jẹ́ sí géèyà gbogbo ẹ̀yin tá à ń pariwo fún gbogbo ẹ̀yin tẹ́ múrò àwọn dọ̀kásì yẹn ní mẹ́ńtọ̀ ẹ jẹ́ lọ ronú yín báyìí ṣe ti rí ìyà tí àwọn tẹ́ mú mẹ́ńtọ̀ ìyà tó dúró dè wọ́n tí wọ́n ń jẹ ìyà wọn ni wọ́n ń jẹ lọ́wọ́ báyìí ẹ jẹ sí géyà. tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yẹn lẹ́gbà yẹn ayé rẹ̀ ti bàjẹ́ pápátá tó bá jẹ́ ìlú òyìnbó ni bọ̀bọ̀ yẹn wà láì rí ẹ mọ̀ pé mi ò rí mo sọ fún èmi iṣẹ́ yẹn lásán nígbà tí mo bú ẹ o lórí eléyìí ti pẹ́ o nígbà tí mo ń bá gbogbo tí mo ń bá mo ń bá ìṣòdodo ní o eléyìí o mi ò bú ẹ o àjàmọ́ báyìí a ti parí ẹ o torí dọ́kásì náà ló jẹ́ kí lẹ́gbà ó bú mi wọ́n jọ ń bú mi lórí iṣẹ́ òdọ́kásì náà ni lẹ́gbà náà fi mi ta yín ìṣẹ́ o kò rí mi rí o kò ṣe o ṣe ti rí aburú tí fracas máa ń kó báyàn nìyẹn àwọn tí ó ṣẹ́ ló mọ bá jà àwọn tó yẹ pé tó bá yẹ ìsì máa dọ̀rẹ́ ló mọ bá jà nígbà tẹ́ pagbo yí mi kánà máa mú mi bú tó máa mímì àti Gaddafi tó máa mú mi bú lẹ́yìn ẹ̀ẹ́sà bọ́ọ̀dù náà ṣé bí òun àtàrí pagbo yí mi kánà tó náà sọ̀rọ̀ ẹ̀díbọ́ ní ègè ní ìsìn tójú rè ò láǹgbà yẹn ṣé mi ò pé òun náà sákèsí ni ṣó tiẹ̀ náà wà ńlẹ̀ tí mo ṣe mo fi pe òun náà ṣàkíyèsí nígbà tí bẹ́ sábọ́ọ̀dù ṣàbúrú ńgbà yẹn tí ń bá ṣàbúrú tán gbógun ti Lizzy lọ́dún yẹn lọ́hùn gbogbo yín ni mo ní evidence gbogbo yín lọ́wọ́ àtẹ̀pàgbó yín mi kánà lókè èdè tanná sí live chat ń jọ yẹn bó ṣe òkè mi àti Gaddafi mọ́lẹ̀ ni kí ni ó fi wáwé ó fi wá ó fi wáwé ṣe ń ge lẹ́pàgbó yín mi ká ta wá dọ̀rẹ́ nísìn ẹ̀ ìṣẹ́ o mi ò ṣe o orí pé mò ń bá wọn ya wọn àwọn olórí wọn sọ òdodo ọ̀rọ̀ pé à aburú tẹ̀ ń ṣe yìí kò dáa ẹ tẹ̀ fáwọ́ òun ló mú mi bú sí òun náà mọ̀ paburú lòun ń ṣe kò mọ̀ paburú lòun ń ṣe lẹ́yìn ìyá yẹn nígbà yẹn ìyá yẹn lòun náà gbógun tì nísìn ẹ rí òun náà wà lára àwọn tí sọpọ́tì dọ̀kásì náà ní gbogbo ìgbà yẹn náà o ní ẹ̀pàgbóyí mi káyìí tó sọ̀rọ̀ ẹ̀dí bọ́nà ìgbè nísìnyí ta ti ẹ̀rí tó ti wá ń ṣe dáadáa báyìí tójú rẹ̀ ti là ojú rẹ̀ tí ó là tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti là báyìí wọ́n jọ ṣaburú yìí ńgbà yẹn ni o wọ́n jọ gbogbo àti dọ̀káàsì gbogbo wọ́n jọjọ wà kápò wọ́n jọ ṣaburú yìí nígbà yẹn ni ẹ wá wuṣẹ́ ọlọ́run ẹ wuṣẹ́ ọlọ́run báyìí àwọn tó rò pé òun ń lò òun lórí wọn tí dọ̀káàsì rò pé òun lórí wọn tẹ́sábọ́ọ̀dù rò pé òun lórí wọn láti máa fi fáìtì àwọn innocent people lórí Facebook ńgbà yẹn àwọn tí ó ṣẹ̀ tí wọn ò ṣẹ̀ wọ́n ẹ rí àwọn tó lò bí instrument àwọn yẹn ń gbà tójú wọn là báyìí àwọn yẹn náà ni àwọn náà wá kó pàṣán lọ́wọ́ báyìí tí wọ́n wá ń kó pàṣán bò wọ́n tán kó pàṣán bò wọ́n kọ́lọ́ mọ́ bá béèrè gbogbo aburú tí wọ́n ti bá àwọn ọ̀gá wọn yẹn ṣe kọ́lọ́ mọ́ bá béèrè ẹ̀ lọ́wọ́ wọn ẹ rí wọ́n tètè ń fọra wọn mọ́ wọ́n tètè ń fọra wọn mọ́ wọ́n tètè ń fọra wọn mọ́ ẹ gbogbo aburú tí àwọn ọ̀gá wọn tán ti jẹ́ kán ṣe gbogbo àwọn èèyàn tán ti jẹ́ kán kọlù tí wọn ò ṣẹ̀ wọ́n tí wọn ò rò wọ́n tán ti jẹ́ kán kọlù ẹ rí wọ́n ya túnra wọn wọ́n túnra wọn ṣe báyìí pàṣán tí àwọn ọ̀gá wọn fi tírèènì wọn tán fi ń na àwọn èèyàn gbà ẹ pàṣán yẹn náà ni wọ́n fi wá na àwọn ọ̀gá wọn yẹn ń sìn wọ́n ti nà kan títí títí báyìí wọ́n ti nà dé kùjé kùjé kùjé prison ọlọ́run ló mọ ibi tí lẹ́gbàá ti lọ kó ẹgbà yẹn wá láfẹ̀wá ni wọ́n ni wọ́n ló ti rẹgbà yẹn láfẹ̀wá ni ẹ rí ẹgba tí ma fi náà yàn lẹ́yìn dọ̀kásì ẹgba yẹn náà ní lẹ́gba náà náà fi ná dọ̀ wọ́n fi ná wọ́n make sure pọ́n fi ẹgba yẹn sìn dékùjé prison báyìí ni sẹ́rọ́ lọ́n sẹ́rọ́ lọ́n ẹ̀yin kan wá ní òsán lọ́n wo ẹ jẹ́ sígéyà ẹja máa gbádùn ètò ìlọ sígéyà àfìgbà tán náà dọ̀kásì wọ kùjé prison. mo ti máa ẹ̀rí bọ́lọ̀ sí ọlọ́run dáwọn èèyàn kọ́jú ṣe mí kà. fóònù tí mò ń lò lẹ́ni pè mí sí i. Ah, ah, kọ́jú ṣe mí kà kémi fún bẹ̀tí bá wa ṣe ń kà gba ẹ̀ máa wá jẹ́ kó mọ ibi àmì ìta ìdò yẹ pé ó yẹ kémi gan ti ṣe ń kà bọ̀ tèmi ò fẹ́ ṣe ń kà mí mo fẹ́ mọ̀ bóyá kà ní bóyá ìwé ṣe kà bọ̀ tìgbà tó ti gbọ́wọ́ kà sí mi yẹn ló wá jẹ́ kémi náà wá ṣe òfin àgbẹ̀ mi gán mọ̀ kà sí o ẹ̀rí tí n bá ṣe bí dèdèrè fún tí mo ṣe bí mo kú fún yẹn omi pé mo stupid sọ fún yàrá àwọn ọ̀jọ̀gbọ́n èmi máa ń wà ní nàìjíríà mo wọ́gbọ́n dáàrin yín ni ẹ pé gbogbo nǹkan ẹ wá sọ di ẹ̀rí orí fákàsì yìí náà ni mo ti rí tán ti máa ń búyàn ọ̀lẹ́ lèèyàn ọ̀lẹ́ ni o kò fẹ́ ṣiṣẹ́ adápámọ́ ṣiṣẹ́ ẹ̀rí wọn àwọn ọ̀lẹ́ àfikún wa máa tọrọ owó lórí Facebook ẹ sábọ́dọ̀ ó máa gbé wọn ṣépè ẹ máa tọrọ owó lọ́wọ́ mímọ́ ẹ lọ́wọ́ ṣẹ́ṣẹ́ ẹ̀yin gbòòsì ẹ fẹ́ ṣiṣẹ́ àwọn tí ẹ sábọ́dọ̀ fún yẹ fẹ́ ṣiṣẹ́ yẹ jẹ́ ká tó bẹ́ẹ̀. <laughs> wọ́n lálù fúlàní àti àti sáyẹ̀dì sítù wọ́n náà ti sẹ́ẹ̀dì ìjáàbù sí sídọ̀ káàsì ní kùjẹ́ prison <laughs> kódà wọ́n á ra wọ́n á ra jàlábíà fún gandan wò ta ló sọ̀rọ̀ yẹn náà ta ló sọ̀rọ̀ yìí o wọ́n náà ti sẹ́ẹ̀dì kìnìún sí mẹ́fílìsì <laughs> mẹ́fílìsì ló sọ ó fọ́ nìkan. Ah, ebi wọ́n lọ kó sábẹ́ àwọn Fúlàní náà gbà yẹn náà táwọn yẹn rò pé èèyàn gidi ni wọ́n. ṣe bóyá omi náà bá ń tà ní o bóyá alẹ̀ náà ń fọ̀ ní o láti ṣe ìjọ tó ṣe sábòdì yóò tún máa bú wọn pé olórí burúkú oníṣẹ́ ìwò kò níṣẹ́ lọ́wọ́ ilẹ̀ ló fọ̀ ìmọ̀ fọlẹ̀ ni wọ́n tún máa tó ṣe wọ́n tún máa àti táyà ló ń pọ̀ àtilẹ̀ ló ń fọ̀. tó bá dẹ̀ ń jalè àwọn náà ni ó pè é lólè tó bá tún ṣiṣẹ́ wọ́n tún máa fi tó ń ṣe bú ẹ. ẹ kò bẹ́tà oníbàárà ẹ̀yin náà tí wọn bá dẹ̀ tó ṣiṣẹ́ ẹ̀yin fúráká iná lẹ́tù máa bú pé kò níṣẹ́ lọ́wọ́ ọ̀lẹ́ni kò níṣẹ́ lọ́wọ́ kí wàá lè fẹ́ kí lèèyàn á fẹ́ ṣe tó fẹ́ tẹ̀yìn fúráká ìlọrùn olórí burúkú ni gbogbo yìí. àmì ibi tí mo ti rí fẹ́ràn kó ni wọ́n nìyẹn wọ́n ń ṣẹni téèyàn súnmọ́. mo fi máa ń kọ̀kílùdì yín látọdún tí mo ti ń wò yìí mi ò rérè mi ò rẹ́kọ̀ kankan kan lára yín orí burúkú orí burúkú tẹ́ẹ̀ máa ṣe síra yín yẹn orí burúkú orí burúkú tẹ́ẹ̀ máa ṣe lẹ́kọ̀ọ́ tí mo lè sọ pé àwọn tó bá wo fúráka yín nǹkan máa rí kọ́ lẹ́kọ̀ọ́ nìyẹn kò sẹ́kọ̀ọ́ rí kankan. ṣé kíyà ètò máa gbé sépè tí ń gbé sẹ́yìn ṣé kò ní nǹkan tó ọmọ kékeré ti fẹnu sọ sí àgbàlagbà ṣé kò ní tó ṣe sẹ́sábọ́ọ̀dù ni. kó tó di pé àgbàlagbà wa fi ẹnu ẹnu tó fi sọ̀rọ̀ fún yìí kó tó di pé sábọ̀dù fẹnu yìí sọ̀rọ̀ fún dọ̀kà ṣé kò ní nǹkan tí dọ̀kàsì ti fojú rẹ̀ rí. ṣé sábọ̀dù tó fàṣẹ sẹ́nu máa fi ṣépè fún dọ̀kàsì. wọ́n wá rán dọ̀kàsì sílé àwọn oore tí dọ̀kàsì máa sàn ya tiẹ̀ nìyẹn wọn máa bá fi pè ránṣẹ́ sí ìyá rẹ̀ lé ànínú rẹ̀ ó dẹ̀ tún máa dùn tí bá wá ń jó tí mo bá ń woṣù rẹ̀ àmọ́ òpè àbíkẹ́ yóò tẹ̀ àwọn atrocity tó ti kọ́ọ̀sì ẹni tó yẹ kó máa dọwọ́ bojú tó yẹ kójú máa tì. a ṣe ẹ rò pé irú ìgbésí ayé yẹn ni àwọn Adeleke family irú ìgbésí ayé yẹn lẹ́rù pé àwọn ìyá wọn bóyá wọn á change. náà live ni àwọn ọmọ wọn náà ṣoríire náà ṣoríire nínú wọn bù kan gọ́dọ̀ méjì ló jáde nínú ẹ̀ sẹ́rù pé bẹ́ẹ̀ ṣe ń fèpè ta yìí tẹ́sí ń ṣe rádàrádà yìí làwọn bàbá yẹn àtìyá tó ní tó gbé oyún gọ́vnọ̀ méjì sínú yẹn ẹrù pé bẹ́yìn ṣe ń gbèpè tẹ́ ń gbèpè àwọn ìyá yẹn ń gbèpè ní gọ́vnọ̀ méjì ẹ rí láti kékeré yín ẹ̀yin ti ń gba ìpè ẹ̀ ti ń gbèpè. gọ́vnọ̀ méjì sẹ́nẹ́tọ̀ méjì oyún gan tẹ́ẹ̀tì nìkan ẹ ti ń fi ègún sí bóòlù ẹ̀yin ṣe afẹ́ bímọ gọ́vnọ̀ ẹ̀yin tán ti ń gbé láti kékeré àná ẹ̀yin ọmọ kékeré ẹ̀yin dọ̀kásì kankan yẹn gbogbo yíyẹ àánú yíyẹ ló tẹ̀ mọ́ sí ibi tẹ̀ mọ́ gbé pé àwọn àgbàlagbà láti kékeré ẹ̀ jẹ́ kí éjì yín. ẹ fò sí sayọ nínú fúráká mo máa ń wò yín ni ẹni pé mo máa sọ fún pé gbogbo tẹ̀sí dúró dé lọ́jọ́ iwájú. ẹ netflix <laughs> ni olókété onínú mọ̀mọ́ rẹ̀ gan dùn kó wà kújẹ prison. àwa ilé ìmọ̀sí ń bẹ̀ mọ́ nígbà tí ṣe dé yàrá olúkálùkù yìí báyìí ó tiẹ̀ nísinmi ẹni wàá sunkún ẹ nínú yàrá mi nígbà tí o ò bá rí gbogbo àwọn tẹ̀jọ́ sí fúráká mọ́ tí everybody ìjọ àjùmọ̀jọ tó bá wá díjọ tí olúkálukú yín ní gbogbo kíkíbi tó olúkálukú yín bá wà ẹ̀rí ẹ mọ̀ dá ẹkún yín sọ ni ẹ mọ̀ wípé àfọwọ́fà yín máa nǹkan wà láàrin yín gbà yẹn tó máa ń pariwo pé ṣé ìyá kìlọ̀ fún wọn ni. ta ló mọrú ẹ̀ṣẹ̀ tó ṣe ìyá yìí tí ìyá yìí fi kí èpè wọ́n fi fi èpè ránṣẹ́ sí i dọ̀kásì wá sọra rẹ̀ dọ́mọ ọ̀sán irú ẹ ló yẹ kó máa búyàn ìwọ dọ̀kásì ibú wo ló yẹ kó wà lẹ́nu wọ́ra dáadáa yìí irú ẹ ló yẹ kó tún máa búyàn o ò mọrú ọmọ tó jẹ́ ni kò sẹ́ni tó lè fi ẹ́ tó lè fi ẹ́ tọrọ ọmọ. àfẹn tí ò bá mọ̀. gbogbo àwọn followers ẹ yẹn ní kán táìpù ẹ pé ah, àfẹn tí ò bá mọ̀ dọ́kásì ah ọmọ yẹn gba ìpè sá dọ́kásì gba ìpè ó gba ìpè ah dọ́kásì we love you we love you ẹjọ ẹ fi mi tọrọ ọmọ ẹ fi mi tọrọ ọmọ ó yẹ máa táìpù ẹ pé kẹ́ ẹ bí ọmọ tó máa dàbí èmi ọmọ ah, ọlọ́run o ọmọ bíi dọ̀kásì ni kó wá ṣe fẹ́mi náà o ó yẹ máa ṣe ládùúgbò àkẹ́mọ́ táìpù ẹ̀ sọ fún wọn kó wá rògbò kó rò pé bóyá nìkan fi ẹ̀ tọrọ ọmọ ẹ̀yin tẹ́ ti fọwọ́ ara yín tẹ́ ti fi bá yára yín jẹ́ tó yẹ kẹ́ mọ́ tún ṣe nígbà tẹ́ ń gbọ́rọ̀ gbàlà kẹ́ mọ́ tún ayé yín ṣe báyìí ẹ sọ gbogbo ẹ̀dínkì ni ẹ rò pé pé ò ní dà yín ni gbogbo èpè tẹ́ gbéra yín sẹ́yẹ <laughs> ẹ máa gara yín. èpè ti ń ja dọ́kásì báyìí o. irú ẹ̀ náà wàá búyàn tó yẹ kó tiẹ̀ lè má búyàn ni ìwọ́n tó yẹ kó dojúmọ́ náà fèpè òun gbèpè náà fèpè ránṣẹ́ sáwọn òbí ẹ lé ìwọ́n tó yẹ kó kábù ẹ gan kábù ẹ kábù ẹ kó oníkẹ́ni tó bu ẹ kó sà má bínú ṣé bí mo se má bínú kó ṣe jẹ́jẹ́ kó ẹ wá fẹ́ ṣe jẹ́jẹ́ ẹ wá ń dàgbà ẹ wá ń rè yẹ ẹ wá ń wù yẹ nínú nínú yà nínú òṣì nínú èpè ẹ wá tún sakọ ẹ ah ìjọ àjùmọ̀jọ ń bọ̀ yóò di jo tí nìkan. ìjọ yẹn ti dé báyìí o. ọ̀ ọ̀ ń ṣé ìwọ igan kọ́ ló yẹ ká bú kó tiẹ̀ má fẹ́ ni ẹlẹ́sì kó máa wò pé ọ tó àmọ́ ìgbà kan wà. ìgbà àjùmọ̀jó ti dé báyìí o ó fẹ́ ṣe bí àbíkẹ́ ó fẹ́ ṣe bí àbíkẹ́ ó fẹ́ ṣe bí àbíkẹ́ ìgbà tó bá rán ti gbàgbé tó ti sẹ́ fún ẹ tó ti sẹ́ fún ẹ tó ti sẹ́ fún ẹ. ó rọrùn ń ṣé ìwà ìwà tẹ́ ń wù yẹn lè jẹ́ kẹ́lọ́. ó lé àbíkẹ́ títí títí tí ó kọ́pì ẹ̀ títí títí àgbà tó rọrùn. ọ̀rẹ́ wo ló fẹ́ ta ló fẹ́ mú yín lọ́rẹ̀. èyí tó ẹ̀rí wọ́n fàbí tẹ́ta yín mọ́ wọ́n fi ta yín mọ́ díẹ̀ tí Lizzy kan fi bá ìkọ̀ọ̀kan yín sọ̀rẹ́ ẹ̀rí gbogbo àṣírí rẹ̀ tẹ́ ń tú tẹ́ẹ̀rù jẹ tẹ́ ń sọ pé ẹ̀bà sílẹ̀ tó kan ara fara dùn yín tẹ́ ẹ̀ tí ìbárin púpọ̀ o ẹ̀rí ẹ̀ mọ ẹ̀ rìkọ́ọ̀dù ẹ̀ gbogbo nǹkan tẹ́ jọ sí gbogbo ẹ̀ nígbà tí jáde gbogbo ẹ̀ lẹ́bẹ̀rẹ̀ sísọ ṣé gbogbo àgbà tó jèsí kòtò ó fi kọ́ ẹni tó ń bọ̀ lẹ́yìn ṣé bó fi kọ́ lọ́gbọ́n ni ṣé kì í ṣe bó fi mọ̀ wáyé ni ó ti fi mọ̀ wáyé gbogbo ẹ̀yin kà. náà láwọn ò bá ta yé ọmọ nísìnyẹn ah, jẹ. ẹ rí ẹ wo èpè burúkú yẹn tí ìyá yẹn ń gbé dọ̀ka ṣiṣẹ́ ṣé kìí ṣe nǹkan kan ni dọ̀ka ṣiṣẹ́ fún un tó bá ti di pé ó ń gbé ṣépè ó tún fẹ́ pè yẹn ó tún fi yẹn ránṣẹ́ sí màmá rẹ̀. ó ṣe é sábọ̀dù ni. irú ẹ̀yẹn ni wàá wá ní èmi ń gbèpè ránṣẹ́ sáwọn òbí tèmi. irọ́ o. àdúrà ni mo máa ń gbà láti kékeré rírò ẹ̀yin ni wàá wá sọ pé wàá fẹ́ bú mi màá ló wá dùn ìwọ tó yẹ kó jù mí èpè ló máa ń receive èpè ló máa ń sẹ́ fún ẹ wàá máa fira mi wàá máa kọ̀mpíà mi ò lè fira mi kọ̀mpíà mi ṣara yín mi yẹn ló wá fẹ́ máa fi lajú torí Lizzy tó dẹ̀ yẹ kó dodo ni mò ń bá yín sọ kí ló dé tẹ̀ jẹ́ kọ́mọ yín lọ sí DNA kí ariwo tó lọ lókè tó lọ káàkiri kó kúrò lẹ̀ kílẹ̀ ń bò kílẹ̀ mm, hide ẹnu fọlá ẹ jẹ́ kó lọ sí DNA náà kí gbogbo nǹkan kó kí orí Facebook ó tiẹ̀ tutù ká tó rí kéèsì míì bóyá lè rẹ́ kọ̀ọ̀kan nínú kéèsì míì tẹ́ bá ń tírìtì ẹ wá sọ di náírà ojú ò tiẹ̀ dọ́kàsì máa ń jẹsẹ́ tó bá ti rí kéèsì kan báyìí ó fẹ́ jẹsẹ́ yẹn pa ni èrè tó ti èrè èrè tó jẹ nǹkan tó fi ṣe dọ́kàsì fẹ́ jẹsẹ́ yẹn pa ni ṣe ti rí manipulation gbogbo nǹkan tó yẹ ká máa béèrè tó yẹ ká wọn ò ní béèrè torí pé ń jẹ́ bóyá sixty forty bóyá seventy thirty náà ń ṣe ta ló mọ̀. bá ṣe ṣe nìyẹn. kò yẹ kẹ́ bí fọlá pé kí ló fi six million ṣe. kò yé mi. ẹlòmíín wá fifty thousand pé kò tiẹ̀ fi bẹ̀rẹ̀ business láti láṣẹ àpótí rí. ẹ tún wá lẹ̀ ń dáwó mọ́tò kan dáwó mọ́ fọlá ó ní mo fi ń pè ẹ́ lólórí burúkú. mo sọ̀rọ̀ èdè oníbàárà sóbìnrin dáadáa nìwọ ìtàn bá ń pa àwọn obìnrin kan náwó àwọn obìnrin olóríire ìwọ fọlá náà mọ̀ náwó ìwọ tán dáwó oúnjẹ fún wọ́n dáwó mọ́tò fún wọ́n dáwó ilé fún ẹ wọ́n bá lólórí burúkú tó wáyé kan sẹ́ni tó sọ yẹn sórí rẹ̀ orògbórí ẹni yẹn ò pé ni ṣé ọ̀wá wà nú àwọn olóríire ni olóríire obìnrin kò dìgbà tán bá tó gba bára fún kó tó jẹun kò dìgbà tán bá tó gba bára fún kó tó jẹun tí ògùn fẹ́ yẹn sọ pé kìnìún ṣé mi mọ nǹkan tí mò ń sọ ni. latina support Fọláńgbà ẹ ẹ pé wọn gba bára fún ẹ lórí Facebook wọ́n ti gbá wọn òtí ìdìbò nìgè ń gbà yẹn. wo dọ́kásì dáyọ̀ máa o èmi ò sínú ẹ tó kàn lè fi táyé o bó fi mí táyé máa fi ẹ táyé jù mi ò ní bú ẹ àwọn ọ̀rọ̀ sí tí náà ni màá máa fi ṣe pàṣán tí màá máa fi nà ẹ́ bóyá orí ẹ̀ á pé wàá lọ sùn wàá lọ wàá lọ wàá sọrun mẹ́ta tí èèyàn máa sùn nínú ilé wàá lọ ronú ẹ wàá change life rà dáadáa tó ń lò yẹn káwọn ìyá rẹ kán lè jèrè ẹ ọ̀nà àti jèrè ẹ̀dá báyìí. o kàwé o kàwé gbẹ o wá fi ìwé tó kà bóyè bó ṣe dùn lẹ́nu ẹ tó o wá fi ṣe rán dáadáa lórí Facebook. o fọmọ lọ ẹ o wá fún òyìnbó tó dùn lẹ́nu ẹ o wá fi ń gbà fi gbogbo àwọn ẹgbẹ́ wa bank fi gbogbo àwọn ẹgbẹ́ wa court níbo ní lọ́ọ̀yà ń wẹ̀ sí kí ló dé tó lọ́mọ sọ òyìnbó yẹn wájú adájọ́ ní lọ́ọ̀yà. oyè mi. tàbí o sì pè fún ẹ o ò lè gbègbè o wá yẹ pé gbè wọ́n wá fún ẹ ní shoe of London inú ẹ ń dùn ìyẹn irú wò láyé tó sọ àmínú rẹ má dùn ni a bá pè léṣù. èṣù ti wá jẹ inú ẹ má tó má dùn mà ní ó tó di pé yẹ eh, tán ó tún bẹ forí kì sí ó tún pè é lókété gbogbo orúkọ yẹn ló máa ń jẹ bọ́kàn ara wa fẹ́rẹ́fẹ́ ni ẹ dákun pé òní táì púpọ̀ mú láti jáde ó lísì gan mo wá bá ṣe dé láàárọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi tiẹ̀ mọ̀ kí màá tiẹ̀ mẹ́nu lórí ọ̀rọ̀ mi nílé pílẹ̀ sí ọ̀dọ̀ káàsì tó ti gbogbo yẹn mọ́ bóyá ti bá tún padà dé ti máa gbogbo láti lọ pèpè àti máa lọ bí iṣẹ́ wo èmi ò sí nú ẹ tẹ́yọ̀ mọ́ fákà ẹ lè máa fi ta yín o ẹ lọ sọ́ra yín o ìyá yín gan tó bá tó bá tó bá gbé sórí ẹ ọrùn àwọ̀ ìyá yín ẹ wàá kóra yín jọ torí pé ẹnìkan ti ń bẹ́ ẹnìkan jà èèyàn bíi fifty ẹ wàá jọ ọmọ ṣépè fẹ́ni tí ẹ ẹ ẹyin wo ẹ mọ̀ pé àìmọye àwọn followers lẹ́ti dáyé wọn lẹ́ti jẹ́ kán fáyé wọn bọ̀rún jẹ́ tẹ̀ ti sì lọ́nà. sọ̀rọ̀ Fọlá ó yẹ kó di ogun ó yẹ kó dọ̀tẹ̀ ni ó yé mi ó bá yẹ pé fẹ́ sòdodo ó yà mí lẹ́nu tọrọ bàtà kókó bá yẹ kí ṣe dna náà lọ àwọn lọ́yẹ ká làwọn òyìnbó fi máa parí ẹ̀ ní tí wọ́n lọ káṣí wa múra kankankan ebi nítorí kí wùmí náà ṣe nìyẹn tó lórí burúkú ọmọ wùmí yẹn náà. a jẹ́ pé gbogbo àwọn obìnrin gbogbo àwọn tó kó sọ́dọ̀ yẹn tábà wo gbogbo wọn gbogbo ọmọ tán bí fọkọ wọn gbogbo àwọn tó sọ̀pọ̀tì yẹn ọmọ àlè ló pọ̀ nu gbogbo àwọn ọmọ wọn. kọfáàmù ni. gbogbo àwọn tó sọ̀pọ̀tì tí wọn ò ní làákàyè yẹn. òyìnbó ẹ fẹ́ gba visa òyìnbó ká nílùú òyìnbó làwọn ọmọ yẹn fẹ́ wá táwọn òyìnbó nìkan lọ sí dna. ẹ dẹ̀ fẹ́ báyọ̀ ọmọ nísìnyí ẹ jẹ́ torí pé wà ní wọn gbọ́dọ̀ ṣe. ẹ fẹ́ mẹ́kì owó lórí facebook ńgbà yẹn. àṣírí yín ti tú jìbìtì lẹ́ ń lù ńlẹ̀ ṣe máa pàkẹ́sì títí títí oṣù kan ọdún kan ọdún méjì. dọ̀kásì máa mọ̀ mọ́ ni. láti tiri yẹ̀ sí wọ́n ti ń jàjà yẹn ìjà wo kí ló fàjà gbogbo tó máa ń sẹ́yìn láàrin tó máa ń sẹ́yìn sí mi láàrin ọmọ fúráka yẹn nìyẹn at the end of the day ti bá bèrè pé kí ló fàjà tí wọ́n fà nǹkan yẹn wà nínú kékeré lọ́bàá wọ́n ní ọmọ ti tóbi three years àwọn ti ń jàjà wọn yẹn wọ́n lẹ́nìkan gbọ́ ẹnìkan ọ̀rọ̀ tí ò tó nǹkan tó yẹ ká fi sùúrù kan fi parí ẹ̀ ló wá di pé wọ́n wá ń fà ọdún kìíní ẹ wo mo sọ́ọ́dì yẹ ewé ní year kan two thousand and nineteen láti january tí a pé happy new year tán lẹ́tọ́ sá mo wá sọ́ọ́dì yẹ ewé láti january yẹn ní yẹ ewé ló ti pariwo ló ti ń jà ló ti ń jà ló ti ń jà títí títí tó fi ṣe bẹ́ẹ̀ dé ẹ̀rí jọ ẹ̀rí. wọ́n á wò pé gbà wá nìyá ìwọ̀n fi sinmi. jọ́tẹ̀ bá máa gbọ́ pé yewé yẹn tẹ́ bá máa gbọ́ pé yewé yẹn tẹ bá máa gbọ́ kó jásẹ̀ ẹ kàn rí i pé ìsídà kó sùn kó mọ̀ jìmọ̀ tàbí kó yẹ pé ẹ kàn ìdé gbọ́ pé wọ́n ló slum ni ó dẹ̀ gbabẹ̀ lọ torí kì í sinmi kì í sinmi irú ikú tó máa ń parú wọn nìyẹn sídà kó slum tàbí ká ẹ gbọ́ kó sùn kó jí mọ́ irú ikú tó máa ń parú àwọn ìyá arúgbó tó yẹ àsìkò tó yẹ kó máa fara nísinmi tí ò fara nísinmi tó lóun wówó yà káàkiri tí ń ṣe rádaràda irú kú tí máa ń pa wọ́n ni mo sọ yẹn ẹ rí ń dọtí bí tìrì tiẹ̀ náà bá máa dé so múra kankan kankan báyìí kò mọ̀ pé òun ti dàgbà á mọ̀. ó dẹ̀ jà kúrò àtúnláṣẹ àdáàdé tó gbọ́dọ̀ tó gbà wá níyà ìwà kan sí mi gbà ó ló fẹ́ gbádùn owó tó lòun ní báyìí. kò lówó kò sinmi. àwọn ọmọ Dangote àwọn òbí wọn ò má gbègbè ní gbogbo ìlérí ayọ̀ ṣiṣẹ́ láwọn ọmọ Dangote yẹn lórí àwọn ọmọ Adeleke àwọn Davido yẹn àwọn bàbá tó bí wọn wọn ò gbèpè láti kékeré ó ní ìlérí ayọ̀ ṣe ṣẹlẹ̀ gbogbo ìlú ò gbèpè láti kékeré ó ní ìlérí ayọ̀ ṣe ṣẹlẹ̀ gbogbo àwọn bí wọn tí gbogbo wọn ọmọ kékèké wọn tí gbogbo wọn sọ sí wọ ìdọ̀kasì wa ti kékeré gbèpè òòrán tí oyin kan sọ́lá. pé ìyá tó jẹ̀ wọ kọ́lọ́mọ́jọ jẹ ọmọ ẹ ó pẹ́ kí wọ́n tó lówó kọ́lọ́mọ́jẹ kọ́mọ ẹ pẹ́ kó tó ẹ̀yìn òun ló gbó yẹn ẹ̀ tó á máa fègún lẹ̀ síbẹ̀ làwọn Adeleke family ẹ rò pé báwọn ṣe ṣe nínú ẹbí tiwọn nìyẹn wọn ní bóyá ìlérí ayọ̀ ṣe ń sẹ ẹ wàá máa ń fòsí sayọ ẹ mọ̀ fàgbàlagbà táyé ẹ mọ̀ bàgbàlagbà ẹ gbọ́ nǹkan tẹ́ sábọ̀dù sọ orí bó ṣe rán ẹ sílé yín ṣé kò ní nǹkan tó sọ sẹ́sábọ̀dù kó sábọ̀dù tó mọ sọ̀rọ̀ yẹn sí ẹ pé kò sẹ́ni tó lè bú kò sẹ́ni tó lè ṣe kò sí wọ́n wá fi ẹ wé nǹkan tí ò dáa wọ́n á ó lè bú èmi ò bá bú mi màá bú ẹ kò bá sọ̀rọ̀ sí màá sọ̀rọ̀ sí ẹ ọ̀rọ̀ tí kún gbọ́ tẹ́ orí kún fi pa màá sọ sí ẹ. lọ́fà mú ni. a ní ẹ. olóhùn bó ṣe. wọ́n wà nù ẹ bá bínú jèrè ẹ̀yìn tèmi mo tẹ para láàárọ̀ yìí inú bí mi dọ́kásì mú mi ní sá. ó ní bó ṣe lè dì lọ. ṣé mo sẹ́ ni. orí pé mo bá fi lóde. ṣé mo máa ń dédé jàjẹ́ bí ni wọ́n ní wọ́n ti ń. bí ìbá ṣe bú godfather náà nìyẹn. ṣé n tó ṣe tó fi lọ mú sọjí lọ́rẹ̀ẹ́ ṣé nǹkan tó dáa ni tí mo bá ní mò ń bẹ jà sí tó bá jábúrò mi nǹkan lọ́pàdé àpòpọ̀ mọ́sọ́jí torí pé ẹ fẹ́ ṣàbòsí ò fẹ́ bẹ́ẹ̀ nìkan dà ó fẹ́ nu ara ẹ̀ sọ ni tó bá yẹ kó wọ́n sọ fún mi ni màá ní mi ò níbi lè ohun tó yẹn mi bá fi yẹn tí bá fi ti ara mi gbọ́ ni mo máa ń bì lè ó sọ fúnra rẹ̀ tí mo wò pé ọ̀rọ̀ burúkú wo ló jáde lẹ́nu dọ̀kásì nígbà tó wọn analyse iṣu sọjí mo fún sọjí lésì pé ẹ mi náà gbé wọn náà mọ́ra mi mo màmá fẹ́ lò ẹ ni mo fẹ́ lò ẹ ni mo pé mo mọ̀ pé wà bá kéésì bísí yẹn jẹ́ mọ́ mi lọ́wọ́ mo pé wà bá kéésì fọláyìn wà bá jẹ́ mọ́ mi lọ́wọ́ ó oh, ma oh, oh, ìwọ ò lè mọ torí pọ́mọ kéékèèké ni ẹ̀ eh, lẹ́sipírẹ́ǹsì. ó ní torí Lizzy ló ṣe parí ìjà pẹ̀lú sọ́jà. ojú yín òrókùn kò rọ́ṣà ẹ̀yin onímọ̀ ọ̀rọ̀ burúkú ló ń jáde lẹ́nu yín ṣé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ yẹn báyìí ó ní oúnjẹ kí n máa bínú sí ẹ pé ẹ̀hẹ́n torí pé fẹ́ báyé ẹnìkan jẹ́ lóṣù wa lọ gbé sọjí lọ́rẹ̀ kò nídìí kò nídìí kó change ṣé bítírì rẹ̀ ṣé kò ti mọ jìyà bítírì rẹ̀ níbi tó wà báyìí ṣé ńgbà tí mo sọ fún un pé kó dáwọ́ lápọ̀n tí ó yọ kó gbómi lákaná ẹ má bá yé èèyàn jẹ mọ́ àìmọye tọ́pìkì lẹ lè ṣe tẹ́ ẹ lè mọ fi dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ táwọn èèyàn mọ rí ẹ̀kọ́ gidi kọ́ irọ́ wọn ní gbóni da bàbá àwọn láàmú ẹ má dábọ̀ dá yẹn lóhùn bọ̀dá yẹn gọ̀ bọ̀dá yẹn ṣe kò ní dáa fẹ́ tó bá ní kí n má fi èyí tó bá ní wàhálà nu yín tó bá ní kí n má fi ṣe yẹ̀yẹ́ kò ní dáa fẹ́ ni tó bá sọ pé kí n má fi ṣe yẹ̀yẹ́ kí n má fi ṣe yẹ̀yẹ́ kẹ̀ tí mo ti kọ́kọ́ bá yín sòdodo tí mo ti bá yín sòdodo tẹ́ ẹ ní rárá à wo ẹ bẹ̀rẹ̀ ni o gbogbo ọjọ́ tẹnu bá ti ń yún mi báyìí ẹ dáràn nìyẹn. mbọ o a dọ́kàsì ó máa ń wo ni pé ah, bó lọ́mọ yìí ṣe ń gbọ́rọ̀ nínú ilé wọn ná ọmọ yìí ò kì í gbọ́rọ̀ o dọ́kàsì lágídí o ó lágídí o ọ̀rọ̀ owó náà kí náà bá sọ tán. mo rò pé yẹn náà ni èébú yẹn náà ni godfather náà sá fún kó mọ̀ kí godfather mọ́lẹ̀. kó má ẹ̀rí kó má tún máa bú ẹni ẹlẹ́ni ó lẹ́ni ẹ náà ṣe ra alẹ̀ pé òòsà jẹ́ kí n máa wò kí n máa wò kí n máa wò mo pariwo fún títí lọ́kàsí ni ò gbọ́ o mo kìlọ̀ fún o mo kìlọ̀ fún o ẹ kàlẹ́ o mo gbọ́ o ẹni àwọn tó bá ń ga dọ́kàsí orin dọ́kàsí máa ń láìkì o wọ́n dẹ̀ ti sìn wọ́n ti sìn dé wọ́n ti sìn débi tí ẹrù ò ti ní bàbá yìí wọ́n ti sìn dọ́kásì débi tí ẹrù ò ti ní bàbá yìí o àfi kó rí ìyá rẹ̀ wá kó yọ nínú kéèsì apààyàn níbi ojúkòkòrò ojúkòkòrò tí ìbá ṣàìfini pé ní àìfihàn pé yàn dókòtádé ló mọ òun ló mọ ìyá àbèjì ó pìkì ìyá àbèjì wá ìgbà tó pìkì ẹ̀ wá mo rò pé bóyá ìtọ́jú yẹn ò tó àwọn eje team wọ́n dẹ̀ ń tọ́jú ìyá àbejì wọ́n ń ṣe gbogbo ẹ̀ tá a ti rí àfìgbà tí tó dọ̀kátì tó torí tó lọ bọ́ǹbù iṣẹ́ yẹn ó bọ́ǹbù iṣẹ́ yẹn ni ọ̀rọ̀ ìyá àbejì ló tún dìjà láàrin wọn gbà yẹn ló lóun dá foundation lẹ́ o kí ìyá àbejì má bọ́ o ló lọ bọ́ǹbù iṣẹ́ ìyá àbejì ló gbé ìyá àbejì sọ́dọ̀. So láì mọ̀ pé nǹkan tí ó di ọ̀ràn sóun lọ́rùn ni wọ́n bẹ̀rẹ̀ sí tọrọ owó fún yàbèjì wọ́n bẹ̀rẹ̀ sí fi yàbèjì gbowó ṣé yàbèjì wá kú ṣé gbogbo ayé ò ní béèrè ikú tó pa yàbèjì lọ́wọ́ ẹni ṣé bọ́ńdà foundation ẹ̀ náà wà ayé á béèrè lọ́wọ́ ẹ̀ náà ó dọ̀ràn sí lọ́rùn báyìí àmọye ọdún àmọye ọdún báyìí àfi káwọn àwọn àlùfáàní wọn náà ti ra jàlábí àránṣẹ́ báyìí wọn náà ti ra jàlábí àránṣẹ́ fún lọ́kàsì àti tẹ̀síbíyù tí ó fi máa kírun nínú gídán pálí ní kùjé prison ah mi ò ríru ọmọ dọ̀kàsì yẹn rí o kéèyàn ya létí lápá ó dẹ̀ ló bímọ ẹgbọ́n sóun ló bí ọmọ yín kan yẹn báyẹn ó dẹ̀ fi ọmọ yẹn sílẹ̀ London wá ń ṣe orí burúkú ní Nàìjíríà wàá wá jábí amọ tòótọ́ wàá wá fi ọmọ ẹ sílẹ̀ ní London fún àìmọye oṣù òun á jókòó òun á ń jẹ̀bá kiri òun á ń ṣe rádaràdá káàkiri Nàìjíríà títí títí òun fi fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sílé ikú sílé ikú ní àgbọ̀tìkúyọ̀. ẹ̀rí láàrin twenty twenty four láàrin ọdún kan ó ti ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀mejì àfi kọ́lọ́run wa kó dọ́ kó wa kó yọ ni o ọlọ́run ló lè kó yọ o torí fún mi beauty world ní oní tó bá oní tí ò tí ò bá fún two hundred million àbí ṣé kò wọ́ sóbìnrin yẹn ò wọ́ ọ̀tí ẹni ẹ̀ mọ́ nígbà tó múra kankan ti fún mi beauty world lọ́dún yẹn lọ́hùn ó gbé fọ́tò kan jáde nígbà yẹn ó lọ́kọ̀ wúmà yẹn ni ó ní babaláwo ni ó ní kinní kan ni àfìgbà tó make sure pé òun báyé fún mi beauty world jẹ́ ìwọ́dẹ̀ wàá fẹ́ mọ gbádùn ó wá níwà nísinmi ó dà àwọn tó bá pìtì dọ̀kasì àwọn tí ò mọ̀ tẹ́lẹ̀ ni àwọn tí ò mọ̀ ló lè mọ pìtì dọ̀kasì báyìí tó bá já àwọn tó ti mọ̀ ni àwọn náà ọkàn wọn mọ̀ sọ fún wọn pé àbóyá burú tó ti ṣe sẹ́yìn ó ní ìjìyà rẹ̀ dé ìjìyà rẹ̀ ló ń jẹ ẹ rí ọlọ́run ló ní kílẹ̀ gbá tètè ferege ọlọ́run ló ní kí tóyìn dó gàngán tètè ferege àwọn náà ọ̀bájọmọ́ fara káásá yẹn ní báyìí ọlọ́run ló ní káwọn àwọn ọmọ ọlọ́mọ ká tètè di born again ah wọ́n yà ajára wọn ọlọ́run ló ní kán tètè di born again àwọn náà bá mọ wọn bá jọmọ jẹ ìyá yẹn ní báyìí ọlọ́run ló máa burú tí ìbá ti ṣẹlẹ̀ sáwọn ẹni ẹlẹ́ni ká ní wọn ò tètè ronú wọn ni kán tètè padà lẹ́yìn ìdọ́kàsì kálẹ̀ pagbo yìí mi ká ò tètè fẹ́rẹ́ gé kó náà tètè sá padà lẹ́yìn ìyá rẹ̀ màámi màámi màámi màámi àfi bí ìgbà tí ìyá màámi ń jẹ pagbo yìí mi ká gbà yẹ mo ní à ìyá yóò jọ ẹni tó lè gbé sí ilé lọ tó mọ̀ dáná okó fún un kò jẹ́ tó lè gbé sílé lọ tó mọ̀ kó ẹ̀pọ̀n sí ìdí rẹ̀ ni wá ṣé ìyá màmá rẹ̀ ti kú ni kí wá ló dé tí ìyá mọ́mi màmí bàbá òun kí ìyá màmá wa jẹ pagó yìí ká ẹ̀mọ̀ gbà mí. mo pè náà sákìyèsí gbà yẹn náà lọ́dọ̀ òun fẹ́ òun fẹ́ rí màmá fẹ́ o màmá òun ní obìnrin àwọn oúnjẹ sí gé ìyá kò sẹ́ni tí ó kọ ẹ kò sẹ́ni tó kọ ẹ pagó yìí mi ká mò ń bá yọ̀ ní báyìí mò ń bá yọ̀ ní ó ti di born again báyìí òun gan ti realize gbogbo aburú mo mọ̀ pé yóò ti bẹ yóò ti bẹ̀rẹ̀ gàdáfì èmi nìkan lẹ́pa gbóyún mi ká ò tí ì sẹ̀ ni ò tí ì bẹ̀ èmi nìkan ni ò tí ì bẹ̀ tó ó bú mi ó fi mi wéṣe ige ó bú mi ó rọ mi sẹ́mi àti gàdáfì ń dì gàdáfì yẹn ló wá di godfather lórí iṣẹ́ rẹ̀ báyìí tó yẹ pé ó ń ṣàpọ́nlé fún tó ń ṣe gbogbo ẹ̀ fún dóòlù náà ti tọrọ dáríjì o ó yà á àìmọ̀ ni o ló jẹ́ kó mọ bú bàbá ń bàbá o ká ló ń bá mọ̀ ni òun ò ní ṣe ẹ̀bùn la fi ń pe gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ mú gbogbo orú àwọn èèyàn tẹ́ ẹ̀ lẹ́ẹ̀ fi ń ṣe mẹ́ńtọ̀ lórí Facebook la fi ń sọ fún gbogbo ẹ̀yin kọ́mẹ́ntétọ̀ yà gbogbo ẹ̀yin kẹ́ ẹ ṣọ́wọ́ àwù kẹ́ ẹ ṣọ́ra yín tẹ́ mọ̀ jẹ́ káwọn tẹ́ ẹ̀ tẹ̀lé lórí Facebook kàn jẹ́ kẹ́ ẹ ju ọ̀run yín nù kàn jẹ́ kẹ́ ẹ ju ọ̀run yín nù torí kò sẹ́kọ̀ọ́ rí kankan tán kọ́yàn ju èbú lọ bí eré bí eré ẹ dákun dọ̀kásì ń kọ́ wọ́n di Àbújá ló wà èmi ò tiẹ̀ bílíìfù pé àfìgbà wà tẹ́yìn sọ fún mi pé ẹ jẹ́ kán máa gà yín ó wà ń Kùjé ó wà ní kinní ó wà ní kinní ó tún ti dé Kùjé kí ló lọ sí Bàdágìrì ibi tádá ti mú kí ni ẹ rí èdè tí ó di dọ̀kásì ṣé ìwọ tó fẹ́ sákúrò ń lù tó bá yẹ kó já tán ni ṣé kì í ṣe aṣọ ẹlẹ́hàá ló yẹ kó wọ̀ kó ní ká lọ bó ran aṣọ ẹlẹ́hàá kó kó sínú aṣọ ẹlẹ́yà kó má jẹ́ kí mọ́níjà tẹ̀lé fèsì tí wọn ò mọ̀ rí tí wọn ò rí rí òun ni kán jọ wọ mọ́tò títí tí wọn á fi cross sí Kútọ́nù alẹ́ ẹ̀já ó tún ṣí fèsì lẹ̀ bóun ló jẹ́ kán rí mú ó wáyé pé ó wà nú aṣọ ẹlẹ́hàá ni àsàlámà lẹ́kùn àsàlámà lẹ́kùn ó mọ kí títí tí ó fi dé Kútọ́nù tá a fi bọ́ọ̀dù plane tá a fi ya. But, ẹni tí ó bá jìyà rẹ́rí gbogbo aburú tó ti ṣe àtèpè tẹ́ sábọ̀dù sẹ́lẹ̀ tó ní tó bá ti ń bọ́ nù kan ní ó mọ̀ wọ nù kan tó bá ti ń bọ́ nínú kan ní ó mọ̀ wọ nù kan ẹ rí kò ní jẹ́ kó rántí pé aṣọ ẹlẹ́hà ló yẹ kó ń wọ̀ ó wá di wàhálà sí lọ́rùn sìn àwọn kan ta ló fẹ́ pítì kà gbogbo àwọn tó tó ti ṣe ń kà ń kọ́ àló kankan ni ó lọ́ọ́ fi tó ń bá bayé ọmọ lísì jẹ́ o orí Lizzy náà ló ṣe bẹ̀rẹ̀ sí bú mi wọ ìgbà tí Lizzy dé ìgbà tí Lizzy Anjorin dé náà làṣírí dọ̀kásì tú ni mo ṣe mọ̀ pé kì ṣe èèyàn gidi ìjà Lizzy kéèsì Lizzy yẹn ló jẹ́ kí n rí náà rí dọ̀kásì dáadáa pé ẹ̀ ẹ́ torí mi náà wọṣẹ́ rẹ̀ bí Godfather ṣe wọṣẹ́ rẹ̀ ẹ̀ lèmi náà wọṣẹ́ tẹ́lẹ̀ mi ìra burú ẹ̀ àgbà tí tí kéèsì Lizzy yẹn dé tán tírìtì kéèsì Fọlá ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé ìkà lọ́mọ yìí o Toro dé stage kan mo pè mo ní dọkasi ìjà àwọn fọlá yìí kò yẹ kó ju ọ̀sẹ̀ méjì lọ tó yẹ kó ti parí kéèsì àṣẹ ò tí mò jẹ́ àwọn múfraka ni pé wọ́n máa fi nǹkan falẹ̀ ni kán lè dáwó ṣe part one to one million part, part one to one million ló ṣe ẹnu ẹ̀ náà mo ti gbọ́ ẹnu ẹ̀ ni mo ti gbọ́ part one to one million à mi ò rírú ọmọ bíi dọ́kàsì yẹn rí o kọ́lọ́n jẹ́ kó náà kó di bọ́ọ̀nì gèè tó bá ti dé látẹ̀wọ̀n ni torí kò sẹ́ni tó kọ́ sọjí bí mo ṣe máa ń wo sọjí yẹn náà náà ni mo ṣe máa ń wo dọ́kàsì pé ìyẹn ṣe é burú báyìí àwọn èèyàn àwọn èèyàn ṣe é le báyìí àwọn ọmọ yìí máa le o irú ẹ̀dá wo lọ́lọ́run dá wọn irú ẹ̀dá wo lọ́lọ́run dárú àwọn irú àwọn èèyàn wo rèé ń torọ ọlọ́run wọ́n ní à wọ́n ní à wọ́n ní ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń sọ ń bọ̀ o wọ́n ní ṣé mo ṣẹ̀ṣẹ̀ à wọ́n ní táwọn èèyàn ò bá tí ì báyé èèyàn jẹ́ wọ́n yìí sì lẹ́yìn èèyàn á wá gbégò kan síbi imú báyìí á gbégò síbi imú báyìí ni tó bá fẹ́ tó bá ẹ rí mo tún fi bàbá láàrin iwájú mo tún fi ṣe wáàsí fún pé dọ̀káàsì mọ́ ẹmu mi ayé jẹ́jẹ́ mọ́ ṣọ́ra mọ́ mọ́mọ́ jẹ́ wọn ó kó bẹ́ẹ̀ ẹ fún wa star o ẹ ráǹdẹ̀ ọ̀pọ̀ ẹ fún wa star o wọ́n fi star wọ́n fi kó bá dọ̀káàsì báyìí wọ́n fi ràn lẹ́wọ̀n sẹ́mi ò kìlọ̀ fún pé wowó máa ń wọ̀n wowó máa ń wọ̀n dọ̀kásì wowó máa ń wọ̀n wowó máa ń wọ̀n wọ́n fẹ́ ayé aláyé pé o fẹ́ ba ayé aláyé jẹ́ ni o fẹ́ máa fi wówó wówó máa ń wọ̀n wówó máa ń wọ̀n kò gbọ́ àfìgbà tán fi star tán fi rán dọ̀kásì lọ ẹ̀wọ̀n mo fẹ́ mọ kọ̀ǹdíṣàn tí ìyá rẹ̀ tí mọ̀mọ́ rẹ̀ máa wà báyìí bóyá nu mọ̀mọ́ yẹn gan tiẹ̀ mọ́ dùn bóyá wọ́n bá tiẹ̀ bó ń kọ́ lọ́gbọ́n bóyá ńgbà tó bá dé láti ibi tó lọ bóyá orí rẹ̀ á pé wọ́n ní tọmọ kékeré bá pẹran yóò dá jẹ dọ̀kásì ti pààrọ̀ gidi gbà. kán lọ jù wọ́n sẹ́wọ̀n ọ̀sẹ̀ méjì péré tàbí kankan wọlé oṣù mẹ́fà mo lẹ́rìí pé kò sẹ́ni tí ó kọ́ wọn ṣé gbogbo tí mo sọ ń pa sọjí ṣé kò sẹ́ ta ló kọ́ sọjí tó fi di bọ́ọ̀nì gèè tó fi wá change tó wá rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ báyìí bí dọ̀kásì náà bọ́rọ̀ tiẹ̀ náà ṣe rí nìyẹn ọlọ́run fẹ́ yí padà ni ẹ má sáré káàkiri o ọlọ́run ló ń pọ́níṣì dọ́kásì o ẹ lè rí gbà jáde torí ọlọ́run ló ń da lẹ́jọ́ ó ti ba nǹkan jẹ́ gan tó wáyé pé kò bá jẹ́. mọ́jà yóò máa júwe rẹ pé dọ́kásì tó bá yẹ Lizzy Anjorin jẹ́ nìyẹn ẹ mọ́ ni. tó fẹ́ nìyẹn o. rí rọ́tán pamẹ́ wọ́n ní lo fúláàgì Western Union ẹ̀sà bọ́ọ̀dù ìwọ ló ń flag ìwọ ló ń ṣe gbá ló ṣe àwòṣe tó dáa kọ́mọ fi júwèé ẹ nìyẹn. èmi ò bìlíìbù ó lè jẹ́ rọ́nà pa mọ́ ẹ̀bọ̀ tọ́jú ara ẹ̀ mọ́jẹ̀ kan máa bá ẹ nídìí ìbàjẹ́ pé ìwọ ló lè bá ti yàn jẹ́ ìwọ ló lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá make sense ni kẹ́ máa sọ ta máa máa kọ́gbọ́n bẹ̀. ó ní ń ṣe lójú pín lọ́mọ aráyé ń ṣe lójú oorun àṣà tí mo lá ọ̀tà sí ohun táráyé wù mí wà. báráyé bá sùn sórí ẹni ní yàrá ètò ebi láráyé ń pa báráyé bá sùn níbùsùn lálẹ́ oorun ìkà ló sùn. oorun gba tọwọ́ ọmọdé nítòótọ́ oorun òkútú lè ga tinú ọmọ ọmọ èèyàn tó fi wà ìkà sínú ní àníyàn. olórí onímọ̀ràn ń kọ́ pé ó ní kí n wí fún ọ pé ó gbọ́. ó gbọ́dọ̀ ká sí tó o bá sì gbà kí n mọ́ làágùn bóyá kí n má sọ̀rọ̀ mọ́ kí n fi ẹ́ lẹ̀ tó o gbọ́dọ̀ ká sí. mábòkèlè ńlájú lójú ẹni tí ò ní nǹkan jẹ. lójú ọlọ́wọ́ gbọgbọrọ. púpọ̀ máa fẹsọ̀ pẹ̀lẹ́ jayé àdúgbò. ẹ ra máa jayé yín wẹ́rẹ́wẹ́rẹ́. bó bá rúkọ tó ekúrẹ́ àwọn òṣìkà ń bẹ láàrin ìkoro. Gbogbo àwọn followers kà. Lọ́kàsí mọ́nà jẹ́ kó bẹ́ẹ̀ nínú pàǹpẹ́ ayé bó o bá ti sọ́kùn ọmọ ènìyàn aláàbí wá ṣe àtúnṣe máa mú mi ayé jẹ́jẹ́ máa ṣọ́ra. dọ́kásì máa mú mi ayé jẹ́jẹ́. tí o bá ṣọ́ra lè dùn. máa ṣọ́ra èèyàn tí o bá ṣọ́ra. o lè di ojì. yóò sọ pé láàrin iwájú mi èmi láàrin iwájú adépọ̀jù tí èmi kí lọ ìwà. mo ní dọ́kásì ìwọ àti sọjí ẹ máa mú mi ayé jẹ́jẹ́ ìgbà yẹn wọ́n dọ̀rẹ́ kòríkòsùn bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi ẹ máa mú mi ayé jẹ́jẹ́ ẹ ṣọ́ra èèyàn tí ò bá ṣọ́ra nìdí ó dì dọ́kásì mọ́mọ̀ jẹ́ wọn kó bẹ́ẹ̀ mọ́mọ̀ jẹ́ káyé ó mà kó bẹ́ẹ̀ mọ́mọ̀ jẹ́ wọn mà kó bẹ́ẹ̀ àfìgbà tẹ́ èdì pa èdì èdì èdì tọ́lọ́ ti fi ṣe ẹ̀rẹ̀ rán mi sí dọ́kásì àfìgbà tẹ́ èdì yẹn di dọ́kásì o ó jẹ́ bàyó tán bábídá bòtẹ́ẹ̀lì ló lọ́ọ̀jì sí ni bòtẹ́ẹ̀lì kan ló lọ́ọ̀jì sí lẹ́kọ̀ọ́ ni ó jẹ̀bà àtọ́bẹ̀lá ó jẹ̀bà yóò tán báyìí lẹ́ẹ̀rí béèdì ṣe dì í nìyẹn ló kó bàtà sẹ́sẹ̀ ló kásọ sọ́rùn ó ṣe gbalẹ̀ ọba ńlá lọ nìyẹn ó gba ṣọ́ọ̀bù ọba ńlá lọ lágbọ́ ti kúyọ̀ èdè tá à ń pariwo rẹ̀ fún pé kó mọ̀ dì ó ti gbàgbé pé ó ti bú ọba ńlá òun ti fi wéṣe gidi ó ti fa pàrípàgbà pàrípàgbà ọba ńlá ó ti gbàgbé bó ti ẹ̀rí èdí kan dí ni ó kàn kó bàtà sẹ́sẹ̀ ló kásọ sọ́rùn bó ṣe gbalé ọba ńlá lọ nìyẹn ó gba ṣọ́ọ̀bù ọba ńlá lọ ẹ̀rí bó ṣe rẹ́wọ̀n yìí nìyẹn èdè onídìí kẹ́hìn tàti London wá sẹ́wọ̀n Nàìjíríà ẹ wá ní òṣèpè ẹ ní òṣèpè ẹ ní òṣòògùn ẹni ò sádàbí àdàbí promaxi òṣìṣẹ́ àdàbí promaxi òṣìṣẹ́ lèèyàn fẹsẹ̀ ara rẹ̀ rìn láti London ó dẹ̀ wá bá wọn tí ò kúrò Nàìjíríà ó dẹ̀ wá bá wọn àwọn tó ti ṣe ń kà tó ti ṣe bí sí tó ti ó dẹ̀ fẹsẹ̀ ara rẹ̀ rìn wá bá wọn ó dẹ̀ ẹ̀rí ó dẹ̀ wá kàgbá ó wá kàgbá kò ní Nàìjíríà ẹ wá ní òsáyé ẹ ní òṣogbo wo ẹni tó bá ní òsáyé ó ti kú wọn ò tí ì sinmi wọn ò tí ì sinmi ẹ mọ̀ pé èpè èpè ló fa dọ́kásì wálé láti London èdì àbìlù gbogbo tí wọ́n dàlù ló jẹ́ kó máa kó ah five years ago six years ago nǹkan nǹkan tí ọmọ yẹn ò tí ì mọ sọ pé òun fẹ́ mọ wá sí bẹ́ wá sí Nàìjíríà kò ní problem kò ní problem wọ́n ṣe gbẹ́bọ fún tó wọ́n ṣe gbé gbogbo ẹ̀ fún tó ẹ̀rí kò kúrò London a gbọ́ pé nǹkan kan ṣe Sọjí tún lọ gbé ẹbọ síwájú ilé ẹ̀ nǹkan kan ò ṣe ẹ rí nígbà tí Lizzy dé báyìí àdàbí promaxi dé tàdàbí promaxi dé ẹ rí èdìdì wèrè ni fúnra ẹ̀ ló wọ plane ó fẹ́ wá bọ́mọ sẹ́ Lizzy ní Nàìjíríà ó fẹ́ wá dókó àlùdò àtìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí rọrùn ẹ ti rí ẹ̀kọ́ lọ́rọ̀ dọ̀kásì ló yẹ kó jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́yìn náà tẹ́lẹ̀ fẹ́ di spíkà ẹ fẹ́ mọ fàwọn ẹgbẹ́ ìyá yín ta yín ẹ fẹ́ mọ báyé èèyàn jẹ́ ẹ fẹ́ mọ fìyàn mọ monetize péèjì ẹ fẹ́ mọ ṣe rádaràdà ẹ̀kọ́ ló yẹ kọ́rọ̀ dọ̀kásì jẹ́ fún yín ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún yín ìyẹn tẹ́ bá nínú tẹ́ ń òní jù báyìí lọ láàárọ̀ yìí ó pọ̀ ńlẹ̀ o láwọn àkíyèsí tọ́lọ́ ń pè mí mo ẹ̀rí mo kàn mú ìwá láàárọ̀ ni ó tún lè jẹ́ mi ní ìtún mú wá lọ́sàn-án láti lè jẹ́rìí sí agbára ọlọ́run iṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ló jẹ́ kí n máa mú gbogbo ètò dọ̀kásì wá báyìí kí n tún máa fi rán àwọn elétí kunkun kí n máa fi rán wọn létí pé tọ́lọ́n bá kìlọ̀ fún yàn tó bá kìlọ̀ fún yàn èèyàn máa ń gbọ́ ni dọ̀kásì ti di lecture báyìí ó ti di topic ó ti di content báyìí kí n máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní báyìí pé ṣe ti rí adúrú ariwo tí mo pa fún tó bú mi bú mi bú mi bú mi ẹ wo ibi tó ẹ̀ǹdì ọ̀rọ̀ ayé rẹ̀ sí ẹ rí ẹ ti ṣe kàṣekàṣekàṣekà tó ń gbọ́n bí mi nú lọ́rọ̀ ẹ̀yìn ìka ẹ nìyẹn ẹ ti ṣe kàṣekàṣekà nígbà tẹ bá wá ṣèkà tẹ ti bá yé àwọn èèyàn jẹ ẹ wà lẹ wá di ẹ di philanthropist ẹ wà lẹ di philanthropist ẹ wà lẹ dá foundation lẹ ẹ̀yin ẹ̀yin ṣàánú àwọn èèyàn o ẹ̀yin àwọn tẹ̀ dẹ́ ń ṣàánú yẹn àwọn yẹn ò ní mọ̀ pé kà ní wọn ò ní mọ̀ pé ẹ ti ṣèkà ẹ ti bà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ kó tó di pé wá di oní foundation sọnù gbogbo ẹlẹ́dàá ẹlẹ́dàá gbogbo àwọn tẹ́ ẹ bá yé wọn jẹ́ kó tó di pé ẹ wá di foundation sọnù kankan ẹlẹ́dàá wọn máa wá sùn kò ní fìyà jẹ ẹ̀rí àsìkò ìgbà tí dọ̀kásì lòun fẹ́ jókòó òun fẹ́ nasẹ̀ òun fẹ́ di ṣíà lady òun fẹ́ mọ gbádùn ní gbogbo ìṣòro tó ti fọwọ́ ara rẹ̀ fà nígbà tá à ń pariwo fún pariwo fún tí ìyá rẹ̀ sọ fún tí gbogbo èèyàn sọ fún gbogbo òṣòro tó ti fọwọ́ ara rẹ̀ fà ní gbogbo ogun yẹn wá dìde ló wá ń jadọ̀ káàsì báyìí bọ́lọ̀njó bọ́m̀bẹ̀ ni mo rí náà ẹ̀yin tèmi lórí ètò gbogbo ẹ̀yin tẹ kọ́mẹ́ǹtì ẹ má bínú pé mi ò lè porúkọ yín màmá kí n létà mo rí iná mo tún bọ̀ lọ́sàn-án mo tún mú mi bọ̀ kẹ́ ẹ lè mọ̀ pé dèdèrè ti dé tí dọ̀kásì kò lè gbọ́ ẹ̀wọ̀n yẹn ó ti wà nínú kádàrà rẹ̀ pé yóò lo ẹ̀wọ̀n tí ò bá lo ẹ̀wọ̀n yẹn ẹ̀rí life rẹ̀ ò straight ó lè jẹ́ ẹ̀wọ̀n yẹn tó lọ yẹn báyìí ẹ̀rí gbogbo inú tí kò kì í rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú tó dá yẹn tó ló ń dájú ń dájú yẹn bóyá ẹ̀wọ̀n yẹn lórí rẹ̀ á ti wá pé á wá ronú síbi tó yẹ kó ronú sí á mọ̀ wá wù á mọ̀ pé tá bá ń bá yẹn sọ̀rọ̀ tá bá sọ̀rọ̀ fún yẹn tá sọ pé ó tó ó tó ó tó ó tó èèyàn máa ń gbọ́ ni èèyàn máa ń gbọ́ ni mo mọ̀ pé ńgbà tó bá dé látẹ̀wọ̀n yẹn ẹ̀ rí i padà nínú ayé rẹ̀ What do you know?